bisimilahi wasalaatu wasalaamu ala rasulillahi wa baad ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn arkanul iman usulu diin al-imanu bi rusul ìnígbàgbọ́ pẹ̀lú àwọn òjìṣẹ́ ọlọ́run mani humu rusul hum qawmun ikhtarahumullahu ta'ala liyakunu wasitatan. بينه وبين خلقه وذلك بإبلاغهم شرعه وما يجب عليهم لله وغير ذلك مما أوحاه الله إليهم وأول الرسل نوح عليه السلام وآخرهم محمد صلى الله عليه وسلم àwọn tá à ń pè lójíṣẹ́ Ọlọ́run àwọn ṣùgbọ́n lọ́wọ́n bá lè kí ọ lásẹ̀sà wọn pé kí wọ́n jẹ́ alàgàtà láàrin òun àtàwọn ẹrúsìn rẹ̀ tó dá torí kíni torí kí wọ́n ó lè bá a máa gbogbo ńtọ́ lọ́n fẹ́ kí wọ́n lè bá a máa sọ kí wọ́n lè bá fún àwọn èèyàn wọn èyí tí ò fẹ́ kí wọ́n lè bá a máa kìlọ̀ rẹ̀ fáwọn èèyàn wọn kí wọ́n lè máa sọ tí ọlọ́run torí ẹ̀ dá wọn kí wọ́n lè máa sọ fún wọn ntọ́lọ tọ́lọ́run bá fẹ́ rán sí wọn yóò jẹ́ nípasẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run yìí àkọ́kọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run lànàbí nuhu ìgbẹ̀yìn wọn lànàbí sallallahu anabi wa muhammad sallallahu alayhi wa sallam qala allahu ta'ala ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi sallallahu alayhi wa sallam yìí sì bàbá nínú yín ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ni òpin àwọn anábì ọlọ́run ni warusul basharun makhlukun ẹ̀rọ àwọn òjíṣẹ́ tá a sọ yìí ẹlẹ́ran ara ni wọ́n èèyàn tá a dá làwọn náà laysa lahum min khasa'isi rububiyyah nta lè fi mọ́ wá sọ pé àwọn ẹni wọ́n dẹ́dà wọ́n ṣe kíní kan wọn ò ní lára wọn ò ní ròyìn ńlá wọn ò lẹ́sà yẹn la wàlúwùlùhíyà ntàfi máa sọ pọ́n láàmásìn wọn ò ní lára fàlàyé jùúsù lè stẹgọ́ sàtòbíhì àlẹ́tọ̀ ká pé wọ́n ń gbàtà bá wà ní ìṣòro wàláàdùn àwòmù àlẹ́tọ̀ ká ń gbàtà bá ní bùkátà wájú ọlọ́run tá a fẹ́ pé àlẹ́tọ̀ ká pé wọ́n wàlà nàdìrò làwòmù àlẹ́tọ̀ ká sì lè rí fún wọn wàlà dábùhù àlẹ́tọ̀ ká pa nǹkan fún wọn wàgọ́ ìrìnàlè kàmínà àníwá ilé ìbàdàn àti tó yàtọ̀ sí àwọn tá a dá akọ nínú àwọn ìran àgbàgbọ́ nínú àwọn ìran ìjọsìn <clears throat> fọba dá wa. wala yajuzu sarfuha li ahadin gbogbo a gbọ́dọ̀ sísá àwọn òjíṣẹ́ ọlọ́run tá a dárúkọ yìí àlẹ́tọ̀ rẹ̀ torí pa bara bíi tàwa náà làwọn náà ṣùgbọ́n bá alikẹ́ Allahu ta'ala sallallahu ọlọ́run sọ fún rẹ̀ قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ọlọ́run ọba àlekè ọlá ń sọ fún wa nígbà tí ń sọ fànàbí rẹ̀ látàhán ànábì rẹ̀ yà èmi náà ò láàmúlíkù náfúsí láàmúlíkù lè náfúsí náfún àwọn àdọ̀rọ̀ ìyìn lẹ́sẹ̀ rà mí láǹfààní ìyìn lẹ́sẹ̀ rà mí sùtà illa ma sha Allah àfi ń tọ́lọ̀ ń bá fẹ́. walaw kuntu a'lamu al-ghayba lastakthartu min al-khair. tó yà pé mo ń fi ìmọ̀ ń tọ́pamọ́ hàn mí ni. pé èèyàn lówó èmi ní ìbá lówó jù láyé pé èèyàn kọ́lé èmi ní ìbá kọ́lé jù láyé pé èèyàn ra mọ́tò èmi ra mọ́tò jù gbogbo nǹkan mèremère dáadáa èmi ní ìbá ṣe tó èmi ní èmi ìbá ṣe lọ́pọ̀lọpọ̀ èmi ṣe fún lọ́pọ̀lọpọ̀ jù wọ́n sa mẹ́sàn níyàsù aburú kankan ọ̀bà tí kàn mí in n tí mo lè pera mi òun náà lẹni tọ́lọ̀ rán lọ máa kìlọ̀ fáwọn èèyàn ẹni tọ́lọ̀ rán pípọ́ wa máa lọ máa fáwọn èèyàn nírò òdùnnà olùkìlọ̀ olùfini nírò òdùnnà iná ọlọ́run ṣe mí likọ́ gbogbo ẹni yòówù tó ṣe kíni tó bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala wal imanu bi rusuli yatadammanu arba'ata umur nǹkan mẹ́rin ló kó alákọ̀ọ́kọ́ anna risalatahu haqqun min indillah iṣẹ́ t'Ọlọ́run rán wọn agbọ́dọ̀ gbà inú tó kó sínú pé iṣẹ́ t'Ọlọ́run rán wọn òdodo ni látọ̀dọ̀ ọlọ́run ló ti wá faman kafaro bi risalati wahidin minhum fakọ̀dù kafaro bil jami ẹni tó bá ti ṣe kèfèrí sẹ́nìkan nù wọn ó ti ṣe kèfèrí sáwọn dúgbò ayòkú fannasọ́rọ̀ alladhina kadhabu muhammadan sallallahu alayhi wa sallam walam yattabi'uhu hum mukadhibuna lilmasihi bínú maryam gbogbo àwọn nasara nasara oní àní christian nasọ́rọ́ àwọn tí wọ́n láwọn tẹ̀lé anabi Isa oní nasọ́rọ́ tí wọ́n wá pe anabi sallallahu alaihi wasallam nírọ́ wọn ò tẹ̀lé wọ́n ti pe anabi Isa tí wọ́n láwọn tẹ̀lé wọ́n ti pe irọ́ náà nìyẹn li'annahu basharahum bi muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ànábì Ìsá tẹ́lẹ̀ láwọn tẹ̀lé yìí ó ti sọ fún wọn ikú ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi ò ya'ti min ba'di ismuhu ahmed ẹnìkan ń bọ̀ lẹ́yìn tèmi tó kọ rẹ̀ ó máa jẹ́ ahmed onáà ni muhammad sallallahu alayhi wa ẹlẹ́ẹ̀kejì al-iman biman ismahu minhum àwọn tá a mú kọ wọn náà àwọn òjíṣẹ́ ọlọ́run ànábì wa muhammad ànábì wa ibrahim ànábì isa ànábì musa ànábì hàn aleyhi bákan náà àtàwọn tó jẹ́ pé ni dárúkọ wọn èyí tá a mú kọ wọn àgbà gbogbo wọn pé lágbàpọ̀ nínú tó kó sínú pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run nínú tẹ̀sídìíkù máa sọ́hà á ní omi ní àkùbárì ẹni tó fẹsẹ̀ rinlẹ̀ tójó dodo nínú àwọn ìròyìn wọn á gbàgbọ́ al-amalu bi shari'ati man arsala ilayna minhum òfin ẹ̀ńtọ́lọ́run bá àlíkẹ́ ọlárán sí wàánu wọn wa huwa sallallahu alayhi wa sallam ẹgbẹ́ kọ́ọ̀mù ẹnì kọ̀ọ̀kan ìjọ wọn kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tá a wà yìí ẹni tọ́lọ̀ ń fi ṣe òpin a gbọ́dọ̀ tẹ̀lé òfin rẹ̀ fàwùwà khatamu rusul ẹni tó jẹ́ òpin àwọn òjíṣẹ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ sísọ tẹ pẹ̀lú àwọn òfin tí ó mú wá bá wa inú àwọn èso dáadáa àwọn àǹfààní tí al-imanu bir-rusul ìnígbàgbọ́ pẹ̀lú àwọn iṣẹ́ Ọlọ́run mú wá fún wa al-ilmu bi rahmatillahi wa inayatihi bi ibadi ó náà ni pé ó jẹ́ àmà ike Ọlọ́run àánú Ọlọ́run tó ní sí wa àmójútó wa tí ń ṣe lọ́sàn-án lóru aithu arsala ilayhim ar-rusul liyahduhum ila siratillah ọlọ́run rán àwọn àwọn òjíṣẹ́ ọlọ́run sáwọn ẹrúsìn rẹ̀ kí wọ́n lè bá a fi wọ́n mọ̀nà lọ síbi ojú ọ̀nà tọ̀tọ̀ wa yubayyinu lahum kayfa ya'buduna Allah láti lè ṣàlàyé fún wa fún ìjọ oníkàlùkù wọn àwọn ẹrúsìn ọlọ́run tó tọ́ bó o lè yẹn ṣe máa sin ọba tó dá nínú àǹfààní tá a sì ń bẹ shukurullahi ala hadhihi ni'mah ìdẹ̀ra ni bọ́ọ̀lù ràn sí wa ìdẹ̀ra ni a gbọ́dọ̀ dúpẹ́ rẹ̀ ká múre mahabatu rusuli alayhi salatu wa salam wa ta'dhimuhum wa thana'u alayhi a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ká ṣe títóbi wọn ká yìn wọ́n inú àǹfààní tá a ṣe nínú ìnígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run ni a tún máa tẹ̀síwájú subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين